Eh, ṣóńdù báwa ṣe máa ń sọ ní gbogbo ìgbà hmm, lágbára ọlọ́run kò ní lè mọ́ wa lágbára ọlọ́run eh, akẹ́yìn tí ẹ gbé ẹ̀ ń wà ní orí Star Times eh, nílùú Èkó ní Olúyọ̀lé nìbàdàn lákùrẹ́ lọ́ṣogbo nílọrin káàkiri akínyìn ẹni jẹ́ pé orí ẹ̀rọ ayélujára ni mm, nílùú amẹ́ríkà nílùú united kingdom ní dubai káàkiri akínyìn èmi ọmọ yín àbúrò yín náà mo tún wà níbí mo tún ti dé sójà mọ́ òun àwọn òrèjìrò yìí là mm, èmi gan mo lè rí báyìí gbogbo ẹ̀ ṣe ni tó ń dán rẹ́gírẹ́gí báyìí ẹ tún ti rí pé à ń sí ní àbá wa a ti jáde a tún ti jáde lọ síta àwọn ta ló wà lẹ́yìn ilé ẹ ti ń béèrè pé ẹ fẹ́ rẹ̀ wọ́n láwálẹ̀ fẹ́ rẹ̀ wọ́n gbẹ̀ngàn ọmọdé fẹ́ rẹ̀ wọ́n ẹnu òṣèlú láìpẹ́ láì bóyá àwọn gan máa gbọ́ sórí tàbí wọn lè ṣàgbàgbà àwọn tó rẹ́yìn tẹ̀ ń béèrè láìpẹ́ láì jìnnà àfi wọ́n wọ̀n láwálé tẹ̀mọ́ wà pẹ̀lú mi bì yẹn tó dúró gbọ̀yìn gbọ̀yìn pẹ̀lú Sunday ayé ọba sọ oníṣẹ̀gẹ́ náà ṣe kìnnì ó rẹ̀ bàbá àká tó débi wọ́n máa ń pè ní go slow ó pọ̀ gan àmọ́ à ń gbọ́dọ̀ má wá sí ọ̀dọ̀ bàbá wa lẹ́nu ẹ mọ̀ pé ètò ta máa ń ṣètò àgbààgbà láti ń lọ káàkiri ẹ lọ bọ́ àwọn bàbá àwọn màmá láti ń lọ lóríṣiríṣi táyà dẹ́ sọ pé ẹ̀ ń gbádùn wa ẹ̀ bá ṣe ń gbọ́ bàbá mọ́ màmá wa ẹ̀ akínyìn adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ kò ní bàjẹ́ ẹ̀ ọ̀dọ̀ bàbá wa tá wà lẹ́nìí hmm, lóòótọ́ <laughs> àgbààgbà ni bàbá àmọ́ àgbààgbà nígbà rí pé mo pè tó tó níkì dáadáa ẹ̀ torí bàbá wa tá wà lọ́dọ̀ wọn lẹ́nìí ah <laughs> ẹ̀ bá ń gbọ́ àgbáwo ni bàbá eh, legendary ni bàbá hmm, látọjọ́ tó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ adẹwà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí bàbá wà láàyè wọ́n dẹ̀ wà láàyè ọ̀pọ̀lọpọ̀ wọn tí bàbá jọ lògbà tọ́jọ ṣe gbogbo wọn ti ṣe kí ni wọ́n ti jọ́ lọ́hún pé o. Mm, wọ́n ti jọ́ lọ́hún pé ẹ̀ sọ pé bàbá wà láyé ẹ̀ wà láàyè lẹ́ni ẹ̀ á jẹ́ pé ọlọ́run ṣe kí ni <laughs> ó dìde ìnáwó sí gidigidi ni ẹ̀ mọ̀ pé àsìkò tá àsìkò àdúrà ni ẹ̀ bọ́dún ṣe ń parí ọdún mi náà ti dé bàbá ṣàdúrà bàbá súre fún wa àtúntò baba yẹn bá ṣàdúrà ẹ̀ tó bá súre ah kí ló dé tí àdúrà ò ṣe nígbà torí ẹ wá nǹkan ẹ fìdílé àwọn náà wá bá bá bá ṣàjọyọ̀ ni ẹ wá bá wọn ni àmọ́ àtúnjọ ṣe kí ni àjọjọ mi torí ọ̀rọ̀ náà bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tí mo fi dárúkọ wọn Hmm. Hmm. kó wúlò torúkọ tí máa pè é ó ju ẹnu àmọ́ máa pè bẹ́ẹ̀ náà eh, bàbá wa Charles Olúmọ eh, tí gbogbo àgbà ńlá eh, wọn káàkiri tọ́ máa ń pè wọ́n ní àgbákò bàbá mi ẹ mo dúpẹ́ mo dúpẹ́. bàbá ẹ̀rín yẹn lẹ rí bẹ́ẹ̀ ṣe máa rìn yìí. <laughs> bẹ́ẹ̀ ni. <laughs> mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó dẹ̀mí mi sí dòní mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́tí ń wò mí tẹ́tí ń rí mi kò ní bàjẹ́ fún yín lágbára ọlọ́run ẹni tí wàá hù ẹni sílẹ̀tẹ̀ ẹni bọ́jọ́ lọ́jọ́lọ́ aṣọ yíyín kò ní fàyà aṣọ àpọ́nlé yìí ò ní tí ẹ̀rí ẹ̀rí mu ẹ̀rí náà ẹ̀rí lò ìṣù àmà jìnnà fún yín jẹ o ẹ̀fọ́ pàwù ẹ̀fìnìkì yín jòbì lágbára ọlọ́run ẹnikẹ́ni èèyàn kéèyàn oṣọkùnrin ni oṣobìnrin ni tó bá robi sí ẹnìkankan nù yín ẹ̀yìn olólùfẹ́ mi tó bá robi sí ilé aṣọ̀fọ́ ẹ̀ hmm, adáàfin ayẹyin ẹ̀kọ́ ọdún ẹ̀kú yèdò ẹ̀kẹ́ ìwọ ọdún o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o. bàbá wọn á máa wò yín lé ń pé Baba tó tó tó Baba yẹn tún gbẹ́wọ́ ẹ̀ ń gbẹ́sẹ̀ ṣeṣe lóòótọ́ ni pé bó ṣe wọn yẹn ti ń kọ lọ ẹkún hundred years ẹ jẹ́ kó gbọ́ látẹ̀lé ṣé òótọ́ ni àbí nǹkan táwọn èèyàn sọ kò rí bẹ́ẹ̀ ni. ètò ni o. Hmm. bẹ́ẹ̀ ni. ninety eight àbí kí ni baba. ninety eight. Hmm. lẹ́wà báyìí. mo ló ń lọ báyìí. Hmm. lẹ́dẹ̀ sí gbọ́wọ́ lẹ́ gbẹ́sẹ̀ lẹ́ gbé ogun ẹ̀. Ah, iṣẹ́ ọlọ́run ni iṣẹ́ ọlọ́run ni ọlọ́run mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀ẹ́dọ́rí mi ò mú kan mọ́ kan bẹ́ẹ̀ ni àmójúpẹ́ o ọlọ́mọdúpẹ́ o ọlọ́mọdúpẹ́ o. wọ́n hmm. lẹ ti gbọ́ yẹn bàbá tá à ń sọ yìí wọ́n ń kọlẹ̀kùn hundred years ni hundred years ni bàbá ń kọlẹ̀kùn bàbá dẹ̀ ń gbé pa wọ́n ń gbé bọ́dì wọ́n ń jupá wọ́n ń jusẹ̀ mo fẹ́ lè sọ pé bàbá gan mi ìfẹ́ bá mi ìfẹ́ fún ìyàwó yín mi ìfẹ́ fún yín níyàwó kékeré kan hmm, àbí bó bọ́ bàbá. Mm-hmm. Ah, ẹ fi yẹn lẹ ẹ fi yàwó lẹ. bàbá ti ní kí n fìyẹn lẹ bàbá wọn ń gbé pa wọn ń gbẹsẹ ẹ àwa bá a bá àwa bá a bá a ṣàjọyọ̀ ni mm, torí pé lóòótọ́ ọjọ́ bíi bàbá ń bọ̀ ní láìpẹ́ láì jìnnà àá jẹ́ kẹ́ gbọ́ tẹ́lẹ̀ sì máa rí lórí nígbà tí torí pé àjọ yẹn yẹn máa ṣe kí ni ó máa pọ̀ rẹpẹtẹ àmọ́ kò ń ṣe pé àwa nígbà tí nìkan ni àjọ máa po ètò yẹn pọ̀ àtọ̀wọ̀n ANTP àtọ̀hún tampan gbogbo alájọ máa ṣàjọyọ̀ ẹ máa múra yẹn lẹ̀ àmọ́ ní ìtí ẹ pé kọ́jọ̀bí tó dé yìí láti ní ká wá sọ́dọ̀ bàbá kàtàbà àbá abájómi tó rọ ọ̀rọ̀ náà ẹ lóòótọ́ bàbá lè má dáhùn gbogbo ìbéèrè ṣe mọ̀ pé ọjọ́ ti pẹ́ àmọ́ àmọ́ àtúrùmọ̀ kẹfẹ́ gbọ́ méjì mẹ́ta lẹ́nu bàbá náà tí ó tó di pé a parí ètò tá à ń sọ yìí náà bá ṣe máa ṣe mi ṣe ń ṣe fún bàbá ní tìbátìbá bàbá àkáǹnà bàbá màá fi síbẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń múnú bàbá dùn yẹn bẹ́ẹ̀ ti ṣe ń ṣe kò sí nǹkan méjì ẹ sẹ́ndì owó síbẹ̀ ẹ jẹ́ kí bàbá bì á pì kí ni nígbà tí bàbá tẹ̀ ṣì wà láyé kí ló kù fún bàbá bàbá dẹ̀ tí wọ́n máa ṣàdúrà fún wa àdúrà yẹn dẹ̀ máa bá wa tí bàbá bá ṣàdúrà fún ẹ gbogbo ẹ tẹ́wọ́ gidigidi ni ẹ kó mi kẹ́ fi para tó ràdúrà yẹn ti gbà bàbá mi ẹ Charles Olúmọ kọ́ ni orúkọ yín gangan kí ni orúkọ yín gangan gangan tó rọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé ṣèbólúmọ Olúmọ ni orúkọ bàbá nǹkan kan kó má dé pé ó ń ràjọ kí ni orúkọ yín gangan orúkọ mi ni Charles Olúmọ̀nà ni Charles ni hmm. orúkọ mi ni Charles hmm. hmm. nínú ìlànà ti Christian bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti ìlànà ti Muslim Abdulsalam ni bẹ́ẹ̀ ni torí mo lọ sí Mecca. Mm-hmm so ìdílé kìrìsìtẹ́nì ni wọ́n bí yín sí àmọ́ gbà tẹ dàgbà lẹ lọ mẹ́kà bíbò. báyìí ni bàbá tó bí mi hmm. muslim ni ẹ̀gbọ́n bàbá mi christian ni hmm. ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọmọdé ní láìkì tó ìkórè bá dé kàn máa gùn kẹ̀kẹ́ kàn máa ṣe kínní so ìyẹn ló mú mi wọ kínní ṣùgbọ́n lílànà ti christian yẹn bàbá mi ni ẹgbẹ́ bàbá mi ni mo tẹ̀lé ó ní mo tẹ̀lé gbàtò tó yá ni mo gbé à bàbá ti ń dàgbà o èmi náà tún paradà sí muslim o yẹn ló mú mi lọ sí mẹ́kà. Mhm. bẹ́ẹ̀ ni alájì náà ninety one ni apọ̀tò lọ rẹpẹtẹ. Hmm. bàbá mo máa fẹ́ kẹ kí àwọn ará ẹ̀gbá torí mo pọ́n wọn ti yín gangan nìyẹn màá fẹ́ kẹ kí wọ́n ní èdè tiwọn gangan tuntun rán wò báyìí sìn mí ìfẹ́ kọ ẹ kí wọ́n ní èdè ẹ̀gbọ́n ẹ̀ gangan pé àlàáfíà gangan lẹ́wà wọ́n wò lé. <laughs> mo kí yín o ẹ̀yin ará mi lọ́kùnrin àti lóbìnrin o lọ́mọdé àti lágbà o ẹ mà ní jí wa hù o ẹ ní bọ́jọ́ lọ́jọ́ lọ o aṣọ yìnyín kò ní í fàya o aṣọ àpọ̀nlé yìí kò ní í tí o ẹ̀fọ́ pawú ẹ̀fínigi jóbi o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe yín ṣe o ẹ̀rí jẹ ẹ̀rí mu ẹ̀rí náà ẹ̀rí lò o ìṣọ̀mọ́ á fún yín jẹ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o á dáa fún yín á yẹ yín kalẹ̀ o ẹ ṣé o. ẹ ṣé bàbá mi ẹ ṣé bàbá ẹ jẹ́ ká gbé àwọn olólùfẹ́ yín ká gbé wọn padà sẹ́yìn díẹ̀ ẹ kọ́ṣẹ́ àwọn tí wọ́n máa ń tú wọn kọ́ṣẹ́ mímọ̀ bí yẹn rántí bàbá wọn mẹkáníìkì bẹ́ẹ̀ ni. lọ́dún ní ṣé ìlú èkó lẹ ti kọ́. irọ́ o ìbàdàn ni ìbàdàn ni ìbàdàn ni mo ti gbé kọ́ṣẹ́ mechanic. ṣé ọkọ̀ ọkọ̀ pọ̀ ń gbòòrò ń gbà yẹn irú ọkọ̀ ah, pèsè rántí irú ọkọ̀ ah! wọlé ń gbà yẹn. ó pọ̀ gan-an ni bíi ẹyin ẹyin ẹyin ah ó máa pọ̀ wọ̀ lọ́hùn-ún o ah. hmm. Hmm. ìlú Ìbàdàn ni ilẹ̀ ti kọ́ ń gbà ìlú Ìbàdàn ni ìlú ni. mo á ṣe lẹ́kọ̀ọ́ hmm, mo ṣe lálákìjà mo ṣe fọ́ọ̀mà níbẹ̀ ní hmm. mo ṣe bẹ́ẹ̀ ni ní kinní ni Tinubu Tinubu Tinubu square ilé ibi tó ń ta mọ́tò wà ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ so ibẹ̀ ni ọmú mi lọ tí mo tún ṣe fọ́ọ̀mà torí ẹ̀ẹ́n tó mú mi lọ ni ẹ̀ẹ́n ee eh, bàbá yìí. ẹ̀ẹ́n ẹ̀ẹ́n ooo ló mú mi lọ ọbẹ̀ mo dẹ̀ kọ́ṣẹ́ mo mọṣẹ́ hmm, mo tún bẹ́ẹ̀ ni mo tún kúrò ń bẹ̀ nígbà tó yá mo lọ sí elder debster ibi ọkọ̀ ojú omi mo tún lọ ṣiṣẹ́ ń bẹ̀. nítorí àwọn ọkọ̀ ojú omi. kẹ́hìntì yẹn náà ṣe ni àbí ẹ̀kọ́ lọ ṣiṣẹ́. ìrọ̀ mo lọ ṣiṣẹ́ ń bẹ̀ ni o mo ń bá èmi ni mo ń ká wá kíní track tí wọ́n fi gbé ẹrù jáde tí wọ́n fi gbé ẹrù wọlé mo tún bá wà. Okay. Mm-hmm. bẹ́ẹ̀ni ṣé làpápá nìyẹn àbí ibo ni. ní lẹ́kọ̀ọ́ gangan ni. Mm. so gbogbo eléyìí tẹ́ wá ń sọ yìí bàbá ìgbà wo ló wá di pé tí wọ́n dára àmúṣin tó di pé eré tí wọ́n bẹ̀rẹ̀ bàbá ìgbà wo nìyẹn. Ah! ó pẹ́ ó pẹ́ mo kàn rí ọ̀rẹ́ mi kan ní. Ni ní mo ṣe ni lágbájá yẹyẹ kí ni àbá dì mọ́ra wa kí ni ọkàn bá bá lọ sílé ẹ̀ ìgbà tí mo délé ẹ̀ a jẹun a ṣe gbogbo ẹ̀ ó wá ní ìgbà tí ó yá ọlọ́run lọ sí ṣọ́ọ̀ṣì kí ló ń lọ ṣe ní ṣọ́ọ̀ṣì ní ó ń ṣe rìhásà eh, end of the year party ṣé màá lọ mọ ni mo yá ń ṣòó mo débẹ̀ ni mo rí tán tó pé eré ìtàgé náà ń ṣe ń bẹ̀ ah orí mi orí mi gbóná mo tún wá wò pé ah wọ ọlọ́run kí mo ti wò ìta mọ́ wọn nìyẹn o kí mo ti ta mọ́ nìyẹn o nígbà tó di bíi ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti ń lọ ọbẹ̀ ẹni tó ń ṣe lead role ẹni tó ń ṣe ìyẹn bá gbé olóhùn lọ́bì kan gbogbo àwọn ìjọ ló dẹ̀ máa gbé síbẹ̀ olóhùn lọ́bì kan àwa ń bẹ̀ pé ìjọ kó mélòó ló ìjọ mélòó ló kùtà máa ṣe kínní wọ́n sáà bẹ̀ títí kò gbọ́ mo bá pe ọ̀rẹ́ mi mo ní wá ìjọ tí mo ti ń wá yìí wàhálà ẹ̀ mo ní máa ṣe páàtì yẹn ó ní à kí má tẹ̀ra mi mo ní à mo ní máa ṣe bí Joseph ní máa ṣe gbogbo ni tó ń kọ́ bẹ̀ mo mọ̀ mo ní máa ṣe ọba sọ fún ẹni tó ń kọ́ wa pé báyìí báyìí báyìí ẹ̀ ọ́ ló yá wá sọ fún àwọn ìjà pé òun ti rí ẹlòmíì o a ṣe ń sìn láì òun náà kò mọ̀ bóyá mo mọ̀ bóyá <laughs> mo lè ṣe mo ta gbé wọn bẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ ngbada abẹ̀rẹ̀ dábẹ̀ yìí kọ́ni yẹn tá à ń ṣe action oríṣiríṣi a àtẹ̀wọ́ ń dún ni àtẹ̀wọ́ ń dún ni gbàtí bá ti parẹ́ ìjọba tán báyìí ni ẹni kọ́ wa ti gbu nọwọ́ mi sókè pé ẹni tó máa ṣe Joseph ni kó ti mo ti bẹ̀rẹ̀ nìyẹn o mo ti bẹ̀rẹ̀ nìyẹn o. bàbá lásìkò tẹ̀ ń sọ yìí ṣé àwọn tí wọ́n ń ṣeré orí ìtàgé náà ti wà ńgbà yẹn ṣé àsìkò yẹn lọ wọn bàbá wa olóògbé Ògúndé àwọn bàbá wa ṣé wọ́n ti wà ńgbà yẹn. wọ́n ti wà wọ́n ti wà ńgbà wọ́n ti wà wọ́n ti ń wà mo ti ń wòran wọn mo ti ń wòran wọn àti ní skul gan-an tí mo yàn láàyò gan nìyẹn tíátà ni mo yàn láàyò so iṣẹ́ mẹ iṣẹ́ mẹkáníìkì ẹ kọ̀ ṣáà lọ kọ́ ni kò ṣe pé ó wù yín gidigidi gan. ohun ah. mi náà èèyàn àṣà níṣẹ́ kan tó yẹ máa ma ṣe ohun mi kò pé kò ó wù mí. Hmm. ìgbà wo ló wá di pé ó gbọ̀n wọn bàbá Ògúndé ó gbọ̀n wọn bàbá wa ń gbà yín gbà ó ló di pé ẹjọ́ darapọ̀ torí dà ń pẹ́ báwọn bàbá yẹn náà ẹ báwọn náà ṣeré ń gbà yẹn náà báwo ni ìbáṣepọ̀ yẹn ṣe wáyé báwo lẹ ṣe pàdé wọn kò ẹ jẹ́ pé ẹ̀ ń wò tó wá dípẹ́ tó di bẹ̀rẹ̀ báwọn gbà báwọn lọ́ọ́ ṣe mọ̀ yín nǹkan kan tí àlẹ́ fún ọ̀hún tó ń wò yín lé sà. inú mi dùn gan ayọ̀ mi kún lẹ́nìí pé mo lè sọ̀rọ̀ nípa bí mo ṣe bẹ̀rẹ̀ kínní bíi ní ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ ní irọ́ èkó gangan gan ní bẹ́ẹ̀ ni hmm. ìgbà yẹn ni hmm, má ṣe o ah mo dá yìí. Hmm. ẹ fẹ́ rántí nǹkan. Hmm bàbá mo ṣe díẹ̀ hmm. mo ṣe díẹ̀ o mo ṣe díẹ̀ o ìgbà yẹn wọ́n pè mí sí wọ́n pè mí sí ẹyin skul tó wà ní lẹ́kọ̀ọ́ yìí bàtà eh. hmm. ìbànújẹ́ bẹ́ẹ̀ ni mo wọ́n pe bàbá wa Ògúndé wá bẹ̀ wá ṣe chairman èmi náà èmi náà dẹ̀ pé fún eléré ní skul yẹn bẹ́ẹ̀ ni ah ìgbà tí mo ṣeré tán tí mo gbé mo lọ bá bàbá mo bá dì wọ́n mú mo bá ó bá gbàdúrà fún mi mo ní ẹ gbàdúrà fún mi dáadáa ah ó ní èyí tí mo ti ṣe yìí mo ti gbàdúrà bẹ́ẹ̀ ni kí n máa ṣe lọ bẹ́ẹ̀ kí n máa ṣe lọ bẹ́ẹ̀ ni mo ti rí wọn nìyẹn o ìgbà tí a dẹ̀ máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìíní láti ń ṣe tàbí ń ṣe eré gan-an létí ẹ̀yìn ẹ̀yìn báǹkì wa yìí. ní marina. marina. mo ń gbádùn yín wá báǹkì wa yẹn ibẹ̀ la ti ń ṣe èrè ó wá díjọ́ kan tí bàbá bàbá sùsàlà bá fẹ́ ṣeré á fi èmi sí i tẹ́lẹ̀ mi bá ti fẹ́ ṣeré á fi mi sí i so kán dẹ̀ tó ṣetán a máa pè wá a máa ṣe introduction wa bàbá ló máa ṣe bàbá Mm bàbá Ògúndé ló máa ṣe wọ́n ti ń ṣe wọ́n ti ń ṣe wọ́n ń pe bàbá sàlà ariwo ń ta ye wọ́n pe àìṣò ariwo ta ge wọ́n pe àwọn bello ariwo ta ge mo máa jókòó mo ní kí ni máa ṣe báyìí wọ̀ lọ́wọ́n bá wọ́n pè mí wọ́n gbàdí so àwa ni ìgbàdo kàn mí. mo wá ṣèǹjẹ ara mi mo ara hmm. mo darọ ni mo di ara hmm. mo di arọ hmm. apá yìí ó rọ yìí ó rọ mo wá di ni ogun ìdè ní orúkọ mi mo ní báyìí báyìí ní o eléyìí wa náà ni o so ohun rè bá ti darí kan mi tán báyìí mo túra ká ni mo wá rí mo ṣe ariwo ta ni ariwo ti gbogbo tí a ti ń ṣe ó ju gbogbo wọ́n ti ju gbogbo àti baba sàlá àti gbogbo wọn ti tí wọ́n bá kú tí wọ́n bá yìí àwọn yìí máa gbọ́ báyìí ariwo tèmi wá jù ariwo mi wá jù mo ti bẹ̀rẹ̀ nìyẹn o òkìkí yẹn ṣe wádìí kó tú wá. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ bó bá òkìkí mi ti ń kàn nìyẹn o ó ti ń kàn nìyẹn o mo sá ń ṣe mo ń fara ṣe mo ń fara ṣe mo tún wá ń ṣe acrobatic kan a gbé odó sí mi láyà hmm. a kó blọọkù sí hmm. èèyàn mẹ́ta báyìí èèyàn mẹ́ta báyìí a gbọ́ mọ̀rídìí a bẹ̀ sí gún láyà mi. Hmm àwọn tó àwọn tó mọ̀ nípa ẹ̀ àwọn máa gbọ́ báyìí o hmm. àwọn máa gbì gbì gbì gbì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìgbà mi odò ayé àmọ́ ah. mi láyà odò ayé àmọ́ mi láyà ah mo jìyà o hmm. mo jìyà ní tíátà o kẹ́kọ̀ọ́ máa sọ pé bóyá ẹ̀yìn irọ́ o hmm. ọmọdé ló bá fojú di mi òfojú di ẹlẹ́dàá ara ẹni nítorí pé ìyà tí mo jẹ́ nu tíátà ṣé ká fún ìgbódò àbí kí n fọ́ ìgò lẹ̀ ìgò kí n fọ́ lẹ̀ báyìí láì wọ bàtà láì wọ nǹkan kí n fẹsẹ̀ mi wọ́n gbogbo wọn màmá màmá bò láti òkèrè àmà kọrin màá fò sókè èèwọ̀ lórí ìgò. ní òsì pé nǹkan tó jẹ́ original bẹ́ẹ̀. àtọ́ mi ò mi ò mi oògùn kọ́ kí ṣe oògùn bábámọ́tẹ̀ ka sinimá kan ní abẹ́òkúta onídèéké oníbùdó àbí nǹkan tọ́nẹ tọ́nẹ lọ sókè ń pé èèyàn yẹn dìdí sọ ni ṣé bó ṣe rí nìyẹn. Ah! ẹ mi sọ bó ṣe rí bàbá iṣẹ́ yẹn gangan mo fẹ́ mọ̀ torí mo rí tí ẹni tó ṣiṣẹ́ yẹn ní pẹ̀lú Túndé Kèlání. bẹ́ẹ̀ni ẹ bá mi sọ bí mo fẹ́ gbọ́ látẹnu èmi ti kà á àbọ̀ mo fẹ́ gbọ́ látẹnu torí nǹkan mi ta máa ń rìn kò ń ṣe bẹ́ẹ̀ bàbá ṣe rí. ẹ ṣe ẹ ṣe ngbà tí ká máa mú mi èmi náà fi ṣe. ọba erékùn níbùdó hmm. wọ́n dẹ̀ máa lọ sórí òkè pátápátá lórí pátápátá tí o gbé kò sí kankan máa dúró ń bẹ̀ máa dúró ń bẹ̀ dúró báyìí á da ẹ̀ gbogbo yẹn ètò máa fọ mọ̀ mi lápá ètò máa mi lórí tó náà rò kì í ṣe pé èèyàn ni bẹ́ẹ̀ ni mo túndé kìlání gan tó ń yà á mo wà láì. lábẹ́òkúta lẹ ti yà aṣẹ́ yẹn. bẹ́ẹ̀ ni abẹ́òkúta láti yà abẹ́òkúta ni ó pọ̀ bẹ́ẹ̀ yẹn lóríṣiríṣi bẹ́ẹ̀ ni káfọ̀ látòrí igi tó tó three stories kí n bẹ látọ̀hún kí n bá wálẹ̀ pẹ̀lú action kí n tún fi bẹ́ẹ̀ padà sókè. ṣó ní nǹkankan tó wà lára yín gbà yẹn ni bàbá jẹ́ mọ́ ẹ kàn ra lè mọ̀. <laughs> ẹ kò sí nǹkankan lára mi ẹ ìhun tí yàn bá nífẹ̀ẹ́ sí olo yàn gbogbo ara sí o wọ́n fi gbogbo ara ṣe tíátà ní o gbogbo ara ni mo fi ṣe tẹ̀mítẹ̀mí ni mo fi ṣe o tẹ̀mítẹ̀mí ni mo fi ṣe tíátà kí n mú ìgbálẹ̀ méjì kí ẹnìkan dúró báyìí kó dúró báyìí màá bá ti pa pa kíní ẹ pọ̀ lẹ́yìn báyìí màá fò sókè màá gbé mi màá wálẹ̀ màmá fi àmà fi mi fi mi dúró dúró dúró dúró dúró màmá ṣe bẹ́ẹ̀ yẹn wo bàbá mi mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ bó mo wà láyé mo wà láàyè o. Ah. wàlá ó yẹ kí n ti kú dànù ní tí mo ti ti fara mi ṣe àwọn èèyàn mi ń sọ fún mi pé bàbá mi dájú fara yín ṣe yìí ah. wo ọlọ́run ló wà pẹ̀lú ọlọ́run ló ń ló ló ló ló ló ń sọ yín o bẹ́ẹ̀ ni o nísìn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ààrẹ tí ògo ṣàṣà lọ́wọ́ ẹgbẹ́ yín tó jẹ́ sàwáwò yín tó tó tó wà ń sìn bàbá tó tẹ̀ ṣe irú ìtẹ̀ ṣe yìí rárá. <laughs> ah mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o ẹ bá mi dúpẹ́ o ẹ bá mi dúpẹ́ o ẹ̀yin ọmọ nàìjíríà ẹ bá mi dúpẹ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi lọ́wọ́ orí mi. Eh, kìí pé bóyá ó kàn yín ó kàn sọ ohun tó rí irọ́ o mi ò sọ ohun tí mo rí o ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ oní tíátà tó lè sọ ìtàn tí mò ń sọ yìí kó jáde irú àwọn ẹyin Ebenezer Obey ó lè sọ bẹ́ẹ̀ ni ó lè sọ bẹ́ẹ̀ ni ẹni ìbáṣepọ̀ tó ṣe rẹ́gí pẹ̀lú. Ah, ah, <laughs> bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o ó ń fún mi ní nǹkan gan-an ni ó ń náwó sí mi o òbí ó ń náwó sí mi o àwọn ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ yẹn. àṣìmàdébẹ̀ àṣìmàdébẹ̀ bàbá àṣìmàdébẹ̀ àkì àkì ìyàwó màmá Rainbow náà ah. à ń bọ̀ nbẹ̀ jẹ́mọ̀ pé ọmọ lèmi jẹ́ sí yàrá àdàsìmàdéwọ̀n tí ẹ gbé wọ́n rí náà tán ṣe à ń bọ̀ nbẹ̀ bàbá bàbá ẹ orúkọ yín àgbákò ẹni eré kan lẹ lọ ṣe tí orúkọ ẹ ti jọ̀wọ́n orúkọ orí ẹyà àbórí eku tẹ ti jẹ́ títí kó tó di pé ẹ bá mi sọ ń pa yín lọ bó ṣe pé àgbákò yìí ló wá ló di pé nǹkan tó wà pẹ̀lú yín títí. ńgbà tí a máa ṣe àwa ní amúlòkó nìbàdàn ló kó níbẹ̀ ni bọ́ọ̀ kan wá bá mi ń bẹ̀ pé bàbá òun ti ń wá yín mọ́ kí ló dé onáwó àwọn ìṣe fíìmù kan lọ́wọ́ kí wọ́n bá ń kópa nínú ẹ̀ lóṣogbo lòun ti ń ṣe irú fíìmù wo ni wọ́n bá san ìtàn ẹ̀ fún mi mo ní gẹ́gẹ́ bí aláàánú ó yẹ kí n fún ẹ ní kí n fún ẹ ní tátù míì hmm. tó yẹ kó sọ iṣẹ́ ó ní dáàdi wo kò mo ní hmm. mo ní kò ṣe ní anikura baale baale olè mo ní kò sọ ní anikura baale olè torí bí ìtàn àti yẹ lọ àwọn náà sọ ní bàbá kínní kan màá fún wọn ní tátù yẹn ó tán tátù yẹn wọ́n á lò àníkúra àjẹmájàsán àjẹmájàsán gan-an òun ló ṣe àníkúra èmi ni mo ṣe igbákejì alátakò ẹ̀ so um, um, director di director tó ṣiṣẹ́ yẹn kìíní ni. iṣẹ́ wo ni gébù yẹn kọ́ ni yẹn kọ́ ni gébù direct o hmm? oníṣẹ́ kan ti eléyìí ni ó ti ẹni tí mo wí yìí ó ti ṣe àtọ́ka dáadáa baba gebu baba gebu là ń pè baba gebu ó pè mí ó ní baba bíi àwọn àwọn pápá lolo olórúkọ tó ń pè wọ́n ẹyin kìnnì kan ẹyin tó ń pè kéèké mi sọ ọ̀rọ̀ kọ̀ọ̀kan ṣá pé orí ẹ̀yẹ orí kìnnì kan oògùn olúdà ìkíní kan kí n sọ̀kan mo á jókòó mo la ronú mo kàn dìde ni mo ní wa mo ti mọ ohun tí màá pera mi ó mo ní àgbákò ó <laughs> ní àgbákò fún ara mi ni. lè òun ni o èmi fún ara mi ni o ẹ ti gbọ́ tọ́pọ̀ èèyàn kan rí bẹ́ẹ̀ ni àbí. irọ́ mi ò gbọ́ o mo sọ pé orúkọ yẹn ó le gan-an ni hmm. orúkọ tí èèyàn lè máa sá fún ni. jẹ́kí tó bá gbọ́ báyìí. wà wà wà wà wà wà paradì ni hmm. mo di wúrà hmm. mi nìyẹn o kó di wọlé nìyẹn o o tán o àwọn tó mọ̀ á bẹ́ẹ̀ ni. Mm bàbá àmọ́ orúkọ yẹn ńgbà tẹ wá pera yín lágbàákò yẹn tó di kẹ wá ń ṣeré ńgbà wọn yẹn wá ń fi orúkọ yẹn wọ́n fi ń sá fún yín wọ́n fi ń pè yín léèyàn burúkú nǹkan nǹkan tẹ̀tí sọ fún mi lóríṣiríṣi. bẹ́ẹ̀ni a ọjà ọjà kí n wọ mọ́tò tí n bá ti wọ mọ́tò báyìí àbí kí n ṣe kí n ṣe kí n ṣeré lọ́nà mọ́tò bá máa ṣú sí náà máa yẹ èdè bẹ́ẹ̀ n bá dé báyìí ah àwọn tí ò lè bọ́ alẹ́ ti a ti sanwó mọ́tò wọn hmm. a lè bọ́ alẹ́ mọ́ àjòkó <laughs> wọn ni àkàlọ́ ni o bẹ́ẹ̀ ni o tí n bá ti dé ewé báyìí mi mi mi ọ̀ dẹ̀ wọlé mọ́ ni. Ah. ọgbọ́n ni ọgbọ́n ni ẹni bá ṣe nǹkan burúkú a máa rí nǹkan burúkú ni. Ah ẹ ṣé bàbá ẹ̀yin adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yin gbogbo yìí tá à ń sọ yìí náà ẹ̀yin náà lẹ ṣe ń fẹnura yín sọ torí ẹ̀ wà láyé wà láàyè náà ni a fi ń dúpẹ́ fọlọ́run náà ni torí bàbá ẹ jẹ́ àsọ̀rọ̀ ń pa torí a mọ̀ pé lóòótọ́ ó ṣe díẹ̀ tẹ́ ti pẹ̀lú àgbá ti dé tẹ́ kópa nínú àwọn eré nǹkankan tó ń ṣe ń sìn nǹkankan mọ̀ pé ó ṣe àmọ́ àwọn ọmọ tẹ́ bí ó pọ̀ jaburata ẹ̀yin torí ta bá ń sọ pé wọ́n tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe òun náà ni àwọn aráalé ti gbọ́ yín náà ẹ̀yin náà ni ẹ̀yin ni bàbá tíátà àti mi lè sọ iye ọdún tẹ ti ń ṣiṣẹ́ yìí àwọn ọmọ tẹbí ti pọ̀ gan-an mo dẹ̀ mọ̀ pé lára wọn tẹ máa ń sàn gbogbo gbà pé wọn ń fi ọ̀rọ̀ yín ṣeré torí ẹni tó bá ṣe ó yẹ ká dúpẹ́ ẹ màmá wa màmá Rainbow ẹ ní dúró tì yín gan ẹ <laughs> mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi ìyá rẹ̀ ń bò à ó kópa ribiribi inú ayé mi o ó sì ń kó dìsìn yìí o dìsìn ló ń kó o kí ni mo fẹ́ tí ò ṣe fún mi à ah, ọlọ́run bá mi dẹ́mi ẹ̀ sí o ọlọ́run bá dẹ́mi ẹ̀ sí o mo dúró kí ọmọ tèmi wò lábí à ọmọ àbúrò mi ni ṣùgbọ́n a. owó làbí lórúkọ wọn. owó làbí ni ó ṣe òun kópa ribiribi inú ayé mi o àti àbúrò mi o alájà tanimọ̀lá. Mm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mm. Mm. wẹ̀ mọ́ ni ó wà ń bàdàn báyìí mi ò dẹ́ mọ̀ ó kópa ribiribi inú ayé mi dísìn ah náà mo dúpẹ́ o. a lè gbàgbé wẹ sísítà wa Folúkẹ́ Dáramọ́lá náà. ìyá mi náà nìyẹn Folúkẹ́ Dáramọ́lá ìyá mi ni o kò ní í ṣìṣe lágbára Ọlọ́run kò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ lágbára Ọlọ́run aṣọ yìí rẹ̀ kò ní í fàyà ṣàkúnlẹ̀ ò ní í tí o. Hmm, mo dúpẹ́ lọ́wọ́ ẹ dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ. wọ́n ní òjòpá gogo náà ń pè wọ́n. Ah, òjòpá gogo ọmọ mi ni ah, ó ń tíráì fún mi délé odùlé ó rí pẹ̀mí lẹ́nìí ó ń tíráì fún mi o ó ń tíráì fún mi o bélò ó ń tíráì fún mi o ẹ̀yìn amúṣàn ẹyin. alájà amusan mr latin. ẹ ẹ oní ń drive mi o ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló ń drive mi o ṣùgbọ́n bómi bá ti pọ̀ ju ọkà lọ hmm, kẹsà máa wò díẹ̀díẹ̀ nàìjíríà dára o nàìjíríà sì máa sunwọ̀n o hmm, agbára ọlọ́run. torí nìyí tí yóò gbé wa síbí náà nìyẹn àmọ́ ẹ ti gbọ́ bí bàbá ṣe dárúkọ àwọn tó jẹ́ pé wọ́n ń náwó sí wọn Mm, lóòótọ́ àá rò pé nílé iṣẹ́ wa ń bẹ yẹ kó tún pọ̀ ju bẹ́ẹ̀ yẹn lọ ó yẹ kó ju bẹ́ẹ̀ yẹn lọ bàbá wọn ní èèyàn yín ìmúlẹ́yìn náà bàbá ẹ̀dá onílé ọlá ń pè wọn náà. <laughs> ó ti pè mí ojoojúmọ́ ni ló ń pè mí ó ti pè mí lánàá ó ń pè mí lánàá ojoojúmọ́ ni ojoojúmọ́ ló ń pè mí bàbá báwo ni báwo ni bọ́dì o máa àlàáfíà ni mo wà ẹ̀yin ńkọ́ àlàáfíà lèmi náà wà ó ti tàn tá a bá ti tá a bá ti ṣe ìṣekúṣe tá a tá a ń fi tá a ń fi ìtọ́ ìtọ́ dúdú sínú dúdú funfun jáde àgbà ọmọ máa dáa fún wa ní wàdáì ọdún ọ̀hún mélòó kúkúrú kankan. Yeah àmọ́ bàbá èmi àwọn ẹgbẹ́ amọ̀pọ̀n náà àwọn ẹgbẹ́ méjì tí wọ́n ti tí wọ́n ti ní kìnnú gẹ́gẹ́ bí a ṣe ń sọ fún ẹ̀ èmi ní tampan torí gbogbo wọn tẹ̀ ń pè ẹ̀ kàn ń pọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan kan ni ìtawà ń sọ ń sì ni pé ẹgbẹ́ bó jẹ́ NTP bó jẹ́ bàbá lẹ́yìn jẹ́ bàbá lẹ́jẹ́ sí gbogbo wọn kí wọ́n bẹ̀rẹ̀ sí gbé ètò lẹ̀ bójú oṣooṣù ni ó yẹ kí àwọn ẹgbẹ́ yẹn kí wọ́n máa gbé nǹkan wàá fún yín kí wọ́n máa ṣètọ́jú yín ẹ̀yẹn làwa máa gbégbé sẹ́ǹsì la máa bọ̀ wọ́n tó jẹ́ sọ pé oṣooṣù báyìí ẹ̀ bẹ́ ṣe ń pè ọ́ lẹ́yẹ̀kọ̀ọ̀kan ń pè yàn ń pè yín yẹn lóòótọ́ ó da torí wọ́n ń ṣirun àmọ́ ẹgbẹ́ torí Ọlọ́run ti gbà fún ọ nídìí iṣẹ́ yìí bàbá ẹ̀yin ò rówó nídìí iṣẹ́ yìí bàbá à lè sọ pé wàhálà nǹkan kan ṣe wàhálà tẹ̀yìn ṣe lọ́wọ́n jẹ́ ń sìn yàrá wọn tẹ́ gbé nídìí iṣẹ́ wọn ti nílé márùn lé mẹ́fà lọ́ọ́ ti gbé mọ́tò jàǹkọ̀-jàǹkọ̀ ń pé bóyá kìíní tá à ń fẹ́ dárúkọ àmọ́ ní ìta ń sọ yìí bàbá ẹ̀dẹ̀ sọ̀rọ̀ kan tí mo dẹ̀ dì mú ẹni tí gbà tó bá di pé ẹ tún dàgbà jù báyìí lọ́tẹ́ wá wọlé ẹ̀ ń fẹ́ kéèyàn kọ́kọ́ wá sunkún kúkú kan ní pé ẹ tún sọ kọ́pọ́ látẹnu ń gbé kí. irọ́ o tí n bá ti kú gbìyì báyìí wọ́n ti di ayé mi sí kòtò ní straight kẹ́ńkọ́ wá sunkún ẹlẹ́yà kan kó akékèké ó ké fún orí ara ẹ̀ ní o ẹ ṣe fẹ́ mi o kò ṣe fẹ́ mi o mo ti ṣe lọ́gbọ̀n sí ayé tèmi o. tó bá fẹ́ ṣe é sì kọ́ ṣe fún ní ìtẹ̀wà kẹrin sí. kọ́ ṣe ẹni bá bá fún mi ní nǹkan kó fún mi. ẹ̀yin ọmọ nàìjíríà tẹ̀dẹ̀ sọ náà gẹ́gẹ́ bá ṣe máa ń lọ máa ń sọ babaláwa pẹ̀lú yẹ kí baba gan sì ń gbéwọ́ baba sì ń gbẹ́sẹ̀ baba sì ń bèyà bì àkànnà bábábá á wà ní ojú amóhùnmáwòrán yín ẹ̀ mo bẹ́ ṣe máa ń ṣe é. Eh, eh, ẹmúnú bàbá dùn eh, kẹjẹ kí bàbá bì happy kò sí nǹkan tí bàbá tún wà tí wọ́n ti ń ṣe láyé sì ju pé kọ́ máa dunnú kọ́ máa jẹ kọ́ máa mu kí ni wọ́n máa dùn òun ló kù nǹkan tàdé fi wá ẹ̀dẹ̀ máa ẹ̀ ń ṣe máa ṣe ẹ ti ń ṣe káàkiri tàtọ̀ tàtọ̀ bí kẹ́ ẹ ṣe ẹ ti ń ṣe àmọ́ bàbá eléyìí kò ń ṣe pé rẹ̀ wọ́n kò ń ṣe pé rẹ̀ wọ́n o lóòótọ́ ti rẹ abáǹkọ̀ kàmárà bàbá ti gbọ̀kọ̀ tí ò ní kí bóyá nǹkan ẹ̀yàn tí ò tó bàbá gan a ní nǹkan méjì mẹ́ta tá à ń bá fàmílì yìí ká múnú bàbá dùn ní kí bàbá bí ìyá pì bàbá dẹ̀ ti sọ kò jẹ́ pé tọ̀wọ́n bá di pọ̀ wọ́n lọ tán èèyàn kan náà ń fẹ́ ra màálù mẹ́ta mẹ́rin kan márùn kan o gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ń sìn ẹ̀ṣẹ̀ ayé ní tíátà káàkiri náà ẹ kàn sí bàbá ẹ bàbá yìí wọ́n ti ṣiṣẹ́ lẹ̀ ẹ wọ́n ti ṣiṣẹ́ lẹ̀ ẹ wọ́n ti ṣiṣẹ́ lẹ̀ iṣẹ́ tọ̀wọ́n ṣe lẹ̀ òun lẹ́yìn ṣe kí ni òun lẹ́yìn gbádùn sí bàbá bàbá irùngbọ̀n yìí ó ti pẹ́ tó ti wà bẹ́ẹ̀ báwo ló ṣe jẹ́ bàbá ṣé o ti di funfun gbátẹ́mi ti mọ̀ yóò náà funfun náà ló ti wà bàbá sọ ní nǹkan kan ni ẹ fún mi láṣìírí yẹn bá. ìrọ̀ mi kò ṣe àṣírí kankan níbẹ̀ ọlọ́run ni iṣẹ́ ọlọ́run ni iṣẹ́ ọlọ́run mi ṣe rí i pé à ń lo kìnnì kan ra ń ṣe irọ́ o ọlọ́run ni mo gbẹ́kẹ̀ mi lé ọlọ́run ni mo gbójúlé tí ẹ bá ń bá mi jà ọlọ́run ló ń bá jà torí pé mi ò gbèrò ibi séèyàn rí i láyé mi mi ò béèrè òbí sí anybody láyé mi mi ò kí tèèyàn máa dá. òṣèré ni ẹ pé ọlọ́run gangan ló fi síbẹ̀ bàbá lára àgbà tàbí àwọn èèyàn tún béèrè àwọn ìbéèrè méjì kan ló sì ń fà níyànjiyàn tí bá dọ́dọ̀ bàbá ẹ máa jẹ́ kí baba tún látọ̀ ní baba ẹ baba gangan náà wọn làwọn bí Wàsíù Àlàbí Pasuma baba ni mo ní yẹn lóòótọ́ baba náà ni baba jẹ́ sí Wàsíù Àlàbí Pasuma ń pé bóyá kí ni àmọ́ ẹ tún bá mi ní ṣókí ẹ bá mi yànnà tó ló ń fàríyàn jẹ́ ọ̀dẹ̀ ní bá ṣe ń bọ̀ yìí ká tún bèèrè wọn ní ṣókí ẹ bá mi sọ bó ṣe rí kọ́ gbọ́ látẹnu <laughs> Pasuma ọmọ mi ni Saheed Òṣùpá ọmọ mi ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọmọ mi ni gbogbo wọn pátápátá ẹ wo ANTP àmọ́ wà pẹ̀lú wọn ẹ wo tampan a mo wà pẹ̀lú wọn o ìwọ́jọ́ ọlọ́run àti ènìyàn mo wà pẹ̀lú gbogbo wọn o a mo wà pẹ̀lú wọn o gbogbo wọn dédé mo máa jèrè iṣẹ́ ọwọ́ wọn o lágbára ọlọ́run mo wà pẹ̀lú anybody o mi ò ṣe bayobayo sí anybody o àti tampan àti ẹ̀yìn antp mi ò ṣe bayobayo sí wọn o. ẹjọ wà ní. àjọ wà ní o àjọ wà ní o tí n bá kú tẹ́ ẹ̀ bá wá àmọ́ kọ́ máa wàá sunkún bí nǹkan tó bá fẹ́ ṣe kọ́ ṣe bá à ń fẹ́ kó yẹ bàbá ẹ ní sùúrù bí à ń fẹ́ kó jẹ́ pé bí yàtẹ̀ bá di pé ẹ lọ àbí wàá di pé màálù mẹ́wàá wá wà ń bí gbogbo nǹkan tó bá fẹ́ gbé sí níjọ ayé yìí kọ́ ṣe fún yín báyìí ní ìtẹ̀wàtẹ̀wà yín ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o n tẹ́ bẹ́ẹ̀ máa ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe fún orúkọ ọlọ́run pé mi ò hùwà bí sẹ́nìbọ̀dì o mo mọ̀ fún ara mi pé mi ò hùwà bí sẹ́nìbọ̀dì mo mọ̀ fún ara mi bàbá ẹni ẹ ti bọ́ wọn oríṣiríṣi èèyàn nígbà tẹ́ ẹ̀ ń ṣeré tẹ́ iná dẹ́gbẹ̀yìn lẹ̀ tẹ́ bọ́ wọn èèyàn ṣo ẹ ti bọ́ wọn oríṣiríṣi èèyàn ẹni ìyá sàlà ìgbà kan wọ́n ẹjọ́ ṣiṣẹ́ ńgbà yẹn ni nígbà tẹ́ dẹ́gbẹ̀yìn lẹ̀ nǹkan pé kínní ìyá sàlà ni mò ń sọ mm-hmm. ṣé ní ìdí eré là ń sọ nígbà wọn tó ẹ ṣiṣẹ́ nǹkan kan ní bàbá. ìyàwó ló máa ń ṣe ní ìdí ẹ náà jó wọn nǹkan ni wọn ń ṣe. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bọ́dẹ̀ ṣe jẹ́ fún ìyá pàṣọ náà nìyẹn gbà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. òun lẹ ti gbọ́ yẹn pé gbogbo ẹ̀ náà òun lẹ ń gbọ́ lẹ́nu bàbá yẹn ń pé gbogbo wọn táwọn jọ ṣeré pọ̀ àwọn náà nìyẹn àdàdúpẹ́ lọ ọlọ́run pé bàbá dẹ̀ sì wà láyé ó wà láyé ẹ tẹ́wọ́ ẹ bóyá ẹ tẹ́wọ́ ń lé nísìnyìí mo fẹ́ kí bàbá ṣe bàbá ti ṣàdúrà lẹ́ẹ̀kan àmọ́ àdúrà bàbá yìí kò gbọ́dọ̀ pọ̀ jù eh, ẹ tẹ́wọ́ bàbá gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri tó wà ní nàìjíríà tó wà nílùú òyìnbó tó wà káàkiri ẹ bá mi ṣe àdúrà fún wọn kó tẹ́wọ́ kí wọ́n bẹ́ẹ̀ ṣe bí wọ́n bí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tó ń ṣàmì yẹn lágbára ọlọ́run á tún máa fi nǹkan ránṣẹ́ sí ẹ bá mi ṣàdúrà. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní nàìjíríà lókè òkun ẹ ní ṣìṣe lágbára ọlọ́run ẹni ṣìwàhù ẹni ṣílẹ̀tẹ̀ ẹni bọ́jọ́ lọ́jọ́lọ́ aṣọ yìnyín kò ní faya aṣọ àpọ́nlé yóò ní tí ẹ̀rí jẹ ẹ̀rí mu ẹ̀rí iná ẹ̀rí lò iṣu ọmọ fún àjẹ o ẹni fẹ̀sán o ẹni o o o o o nítorí pé ẹnikẹ́ni èèyàn tó bá robi sí yín tàbí ó robi sí tàbí ó robi sí ìdílé yín tàbí àwọn ọmọ yín ilé aṣọ̀fọ̀ ẹ̀ ní lágbára ọlọ́run ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ gbé mi ga ẹ ràn mí lọ́wọ́ ẹ gbé mi sókè ẹni aṣọ àṣírí yín ò ní tú aṣọ àṣírí yín ò ní tú á dára fún yín á yẹ yín kalẹ̀ ẹ̀ ní bọ́jọ́ lọ́jọ́ lọ ooo ẹ ṣe o àfọwọ́pawọ́ ẹ̀fínìkìjọbi ooo ọlọ́run á sọ ẹ̀jẹ̀ ara yín dọ̀tun ọlọ́run á sọ omi ara yín dọ̀tun ọlọ́run á sọ àgọ́ ara yín dọ̀tun lágbára ọlọ́run ẹ̀ní ṣìwàhù ẹ̀ní ṣílẹ̀tẹ̀ ẹ̀ní bọ́jọ́ lọ́jọ́ lọ mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o. àmì èmi gan ṣe àmì wọ́n tó wà ń lé káàkiri tẹwà lamẹ́ríkà gbẹ ṣe àmì tí bàbá yẹn bá ṣe àdúrà bàbá ìtọ́ wà ń bí báyìí báyìí pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn yẹn àdúrà ti gbà ẹ̀yà ṣe kẹ́ṣe ẹ máa jẹ́ kó ṣe yẹn lásán account number bàbá nìyẹn ẹ fi nǹkan ránṣẹ́ sí tí wọ́n gangan ní kò ń ṣe kí bóyá péyàn tí wọ́n ní tó bá tẹ bá sẹ́ǹdì ẹ̀ ọ̀dọ̀ ọlọ́mọdé àmì yẹn jẹ́ kó bá nǹkan lọ ni bó ṣe máa jẹ́ gangan ní lágbára ọlọ́run ọ̀dọ̀ bàbá wa ní àwálé ni bàbá wa Charles olúmọ tí gbogbo àgbáńláyé tí wọ́n máa ń pè ní àgbákò babalájọ jómi tí ọ̀rọ̀ yẹn a ní ká bá bàbá kájọ bí happy bàbá ẹ má bínú pọ́wọ́ mi kéré sà ẹ má bínú ọwọ́ mi kékeré ni má bínú bàbá ẹ má bínú sà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àmì àmì sà àmì sà ètò ẹni adúpẹ́ bó bó ṣe lọ ń pé ó lọ bá ti fẹ́ kó ládùn pẹ́ lọ́kẹ́ àbá bàbá dáadáa ẹ múnú bàbá dùn ẹ mú dúpẹ́ lọ́wọ́ láwálé àbúrò mi dáadáa tó wà níbi tó wà lẹ́yìn ibi tó ń ge tó dẹ̀ máa pẹ̀lú Sunday ayé ọba sàn oníṣẹ́gẹ́ wà níbi ó dẹ̀ bàbá díẹ̀ torí goslow yẹn ṣe kéde òtá má gbọ́dọ̀ wá sọ́dọ̀ bàbá àkílẹ̀ tà ń ṣe wá níwá bàbá bàbá wa ni wọ́n ẹ̀yìn àdẹ̀gbọ́dọ̀ mú ni wọ̀dọ̀ nàìjíríà tẹ̀dẹ̀ ní káwá ti wá o òun nìyẹn ẹ̀mú ni wọ̀dọ̀ bẹ́ẹ̀ ṣe ń mú gbogbo wọn tá à ń wá tá à ń gbé wá ti bàbá ilé tún yàtọ̀ bàbá tó ti fẹ́ kọ́ lẹ́gùsì hundred hmm. bàbá yìí wọ́n ṣe bàbá lásán ẹ̀yin olólùfẹ́ akínyìn ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.